كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله كجبير تنبالو nípa ohun tí ẹ̀sìn Islam tó fi dá yàtọ̀ gédégbé sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń ṣe lórúkọ páwọn ń ṣẹ̀sìn eléyìí tó sì máa wà mà pé Islam lòdodo àti pé gbogbo ń tó bá ti ta àkótọ́ ya pa kò lè jẹ́ òdodo títí láéláé Islam nìkan lọ́nà kò sí ọ̀nà ń bò míì àfi níbi ẹ̀sìn Islam ìbáyìí nínú nǹkan tó tún mú wa mà bẹ́ẹ̀ òun náà ni pé tá wo àwọn nǹkan tẹ́sìn islam tó kọ̀ fún wa láti ṣe a ó rí gbogbo ń tọ́lọ́wọ́ bá má ṣe àbánabi muhammed sallallahu alayhi wa sallam ló ní ká jìnnà sí a rí i pé ṣe ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń ló ṣe léèwọ̀ fún wa láti ṣe nítorí pàǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún wa tá a bá kọ̀ láti ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní ká má ṣe àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fáwùjọ tá à ń gbé tá a bá kọ̀ láti ṣe ní tí wọ́n ní ká má ṣe bákan náà tá a bá tún wọ àwọn nǹkan tọ́lọ́run ọba ní ká má ṣe a rí i pé ńṣe lọ́lọ́run ọba ní ẹ má ṣe nítorí pé ó fẹ́ fi sọ àjọṣepọ̀ tí ń bẹ láàrin ìwọ àtọ́lọ́run ẹlẹ́dàá rẹ kó má bàa bàjẹ́ bákan náà ó tún fẹ́ fi tún ìwọ gangan ṣe lọ́wọ́ ara rẹ ó sì fẹ́ fi ṣe àtúnṣe láàrin rẹ àtàwọn èèyàn ẹgbẹ́ rẹ ẹ jẹ́ ká wo àwọn àpèjúwe tí ń bọ̀ yìí báyìí kẹ́yìn náà wàá bá wa gbé wò eléyìí tí a bá lónìí ní pé islam ní ká má ṣe ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n ní ká ṣe ni àǹfààní ọba bẹ́ńbẹ̀ ju má ṣe tẹ́sán islam wí lọ máa bá wa bá lọ. alákọ̀ọ́kọ́ nípa ntọ́jọ́ mọ́ ìgbàgbọ́ ẹ̀sìn wa ẹ̀sìn islam ó ṣe léèwọ̀ fún wa láti jẹ́ni tó ṣe é pé yọ mẹ́bọ mẹ́sìn ìyẹn jẹ́ni tí wọ́n máa bá Allahu Rabbil Alamin fẹ́nìkan sorogún nínú ìjọsìn ọlọ́lẹ́dàá wa ṣe léyìí léèwọ̀. Le torí ẹ̀ ló ṣe jẹ́ pé a ní gbé lọ́wọ́rọ́ fún gbogbo ẹni tó bá mẹ́bọ mẹ́sìn gbogbo ẹni tí máa ń pè nǹkan mí yàtọ̀ sí Allah gbogbo ẹni tó bá jẹ́ pé ṣekúṣe ẹyẹ ní ajáò a ní mú ní nǹkan eré pẹ̀lú rẹ̀ ìsìláàmù lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ ẹbọ kéré ni àbẹ́bọ tóbi mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún torí àǹfààní tiwa náà ni ká lè bá a sóríire lẹ́yìn ká lè sóríire lọ́kìyàmù ìsìláàmù tún ní ẹ gbọ́dọ̀ lọ sílé alágbègbà ẹ gbọ́dọ̀ lọ sílé oníyàwó ẹ gbọ́dọ̀ lọ sílé babaláwo kódà kó ṣe pa àfà ẹni ṣiṣẹ́ yẹn ń wò yẹn ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ wọn bíi ti wùlé òkèrè ma torí lílọ sọ́dọ̀ wọn ọ̀ràn ni ẹnìkan ò ní lọ sọ́dọ̀ wọn kó má pàdánù sọ láti ogójì ọjọ́ kódà kó ṣe pé nítorí bí wọ́n léèrè wọn ò tí ì dáhùn ambọ̀sibọ̀sì pọ̀ gbà àbò ní gbà ọ̀pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ tó bá lọ ṣèbéèrè kan àbí ìwádìí kan lọ́dọ̀ wọn tí wọ́n bá tiẹ̀ wá jẹ́ pé ìwádìí tó tún lọ ṣe lọ́dọ̀ wọn wọ́n tọ́ ọ lóhùn ni wọn náà bá gbà wọlé ó ti ṣe kèfèrí ṣe ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èèyàn sì ní ṣe kèfèrí ṣe ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi kéèyàn náà má di kèfèrí pátá korongodo Islam ó ti ní ká fún idán pa àṣàṣì ìsà Islam ní ká dènà sí nítorí pé gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ òun ò ní soríire ẹni tó bá kọ́ nípa rẹ̀ òun náà ò ní soríire àti pé iná pípa ọ̀ ń bẹ nínú ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé máa kó parun bá ni tí wọ́n fi dán máa ná kọ́lọ́ yẹn lẹ́dàá kọ́ mọ́ sí wa lọ́ máa ná. ìsìláàmù ó tún kọ̀ fún wa láti jẹ́ ẹni tó ṣe pé yóò ní ìgbàgbọ́ sí àwọn àràwọ̀ àti àwọn òṣùpá wípé òṣùpá àti ìràwọ̀ wọ́n ní ipa kan tí wọ́n lè kó nínú ìgbésí ayé ọmọ èèyàn wọ́n lè pakádàra rẹ̀ dà wọ́n lè mú kó dáa fún wọ́n lè mú kó bàjẹ́ fún mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ kí gbogbo oníkálukú wa bá ti ṣe pọ̀ tó yìí o oníkálukú ló ní ìràwọ̀ tiẹ̀ ti ń lò irọ́ burúkú gbogbo àwọn gbàgbọ́ òfò ìgbàgbọ́ àdánù ìgbàgbọ́ àwọn kèfèrí islam ní kò gbọ́dọ̀ sí nínú ìgbésí ayé rẹ̀ islam kọ̀ fún wa akramakumullah nínú kẹtí islam tún kọ̀ fún wa ó ní gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé láyé tí ó bá ba iṣẹ́ yín jẹ́ ẹ gbọ́dọ̀ gbé gbogbo gbèsè tẹ́ bá gbé láyé tí ó ba iṣẹ́ yín jẹ́ ẹ gbọ́dọ̀ gbé lára bẹ́ẹ̀ ìsìláàmù ní kẹ́ ṣọ́ra fún kárìmì nítorí pé kárìmì máa ba ṣe jẹ́ nì gbogbo iṣẹ́ yòówù tá a bá ṣe kò sí bó ṣe lè dá tó lè pọ̀ tó tí kárìmì bá fi lè wọnú ẹ̀ yọ bàjẹ́ àní ní ládàá kan lọ́dọ̀ Allahu Rabbul Alamin ìsìláàmù ó tún ní ká ṣọ́ra fún àsọgbọ́ni kọjá pọ̀ ń sọ káwọn èèyàn lè gbọ́ kó wọ́n lè kására fún ọ wọ́n lè kására sí ọ wọ́n lè bá gbósùbà fún ọ ní ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ àṣedànù àṣesòfò ní gbogbo tẹ́ta ṣe wàhálà tá a ṣe eléyìí tá a jí tá a ṣe lóru eléyìí tá a ṣe lọ́sàn wọ́n náà lọ yọ akéètì tó ń bàjẹ́ nu Islam ó ní nínú títún máa ba sẹ́jẹ́ tẹ gbọ́dọ̀ jìnnà sí òun náà nírègùn ká ṣe dáadáa kò tó bíi ká lè sọ̀ra wa níbi tó lè bá dáadáa ń jẹ́ ọlọ́run ti fọ́n dáadáa ṣe dáadáa tó ọfẹ fi gba aládá lọ́dọ̀ Allahu Rabbil Alamin ní ọjọ́ kọjú ní ọjọ́ ńlá ọjọ́ ṣòro kọlọ wọn bó wò dáadáa tí wọn ṣeun láàrin rẹ̀ sọlọ kọlọ wọn bó fi sàánù rẹ̀ náà lọlọm sọ pé ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas wa la yu'minu billahi wal yawmil akhir ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo sàrà yín tẹ̀ ń bá ń ṣe ẹ má bàá jẹ́ o pẹ̀lú rẹ̀gùn àti ìnínilára ìrègùn àti ìnínilára ìmọ̀ àbàṣẹ́jẹ́ ìrègùn ó bí ìnínilára ìnínilára onáni ìrègùn nítorí pé ẹni tó ṣe dáadáa sí tó o bá ti lè fètè méjì kọ́ pẹ́nu rẹ má kó ṣe ń déédéé síbí kọ́ ọmọ kó ṣe tiẹ̀ fọ́lọ́n iṣẹ́ rẹ̀ yàn padà bàjẹ́. nínú àwọn nǹkan tí Islam kọ́ fún wa tó ní ká dènà sí onáà la máa kúnlẹ̀ á máa dọ̀bálẹ̀ á máa forí kanlẹ̀ fẹ́lómi tó sí Allah nítorí pé gbogbo eléyìí ẹ̀tọ́ ni fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo ń tó bá sì jẹ́ tọ̀fọ́ lọ́run ìsìláàmù là gbọ́dọ̀ lọ gbé bẹ́ẹ̀ lómi ìsìláàmù là gbọ́dọ̀ lọ gbé bẹ́ẹ̀ lómi torí ẹ̀ nítorí bá jẹ́ ti Allah àìgbé lọ fẹ́nìkan àgbọ́dọ̀ kú fẹ́nìkan yàtọ̀ sí Allah àgbọ́dọ̀ forí kan lẹ̀ fẹ́nìkan yàtọ̀ sí Allah àgbọ́dọ̀ tẹ̀ fẹ́nìkan yàtọ̀ sí Allahu Rabbul Alamin. sẹ́lẹ̀yìn òbúkátà ẹ lọ mẹ́rí ẹ̀ wá ń bọ́ lọ́wọ́ à ẹ lọ mẹ́rì ẹ̀ wá tí wọ́n bá ma o nídìí kó nípa ọlọ mẹ́rì wa àmọ́ ń pé lódò ní ọ̀dà nkankan mà ọlọ́wọ́n ọba ni wọ́n máa ń tẹ̀ fún ọlọ́wọ́n ọba ni wọ́n máa ń forí kalẹ̀ fún ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run kí ló ṣe tó fi lè wà ń pò ọlọ́run dáàfi ṣe ń tàǹsì fọlọ́run fò náà bẹ́ẹ̀ni nínú nǹkan tí islam tún kọ fún wa eléyìí tó gbọ́dọ̀ dènà sí òun náà ní ká máa jókòó pẹ̀lú àwọn mùnáfìkì àwọn alágàbàǹgebì ẹ̀dá àwọn olùjòdìjẹsọ ẹni tó ṣe é pé bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀ dénú mi nì àwọn ẹni tó ṣe pé wọ́n fi ọ̀jẹ̀ sínú wọ́n máa tutọ́ funfun jáde àwọn mùnáfíkì ẹ̀dá ìsìláàmù lẹ̀ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn o bẹ́ẹ̀ làwọn pòkì wọn àṣebàjẹ́ àwọn àhùwà burúkú àwọn ọ̀daràn gbogbo tọ́lọ̀ ní ká làwọn máa ṣe wọ́n máa fagbọn ọlọ́wọ́n bá yá ni wọ́n máa sọ̀sọ́kúsọ wọ́n máa wòwòkúwò wọ́n máa gbọ́gbọ́kúgbọ́ wọ́n máa ṣèkúṣe irú wọn gbọ́dọ̀ bá wọn jókòó papọ̀ nítorí pé tí wọ́n bá bá wọn jókòó papọ̀ kò sí tàbí ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run ìdájọ́ yín ọ̀jọ̀ra wọn. waqad nazzala alaykum fil kitab an idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ọlọ́run ti lẹ́ gbọ́dọ̀ máa jókòó tí àwọn mùnàfíkì o tẹ́ ẹ bá jókòó tí wọn tẹ́ ẹ kọ̀ láti gbọ́ àṣẹ ọlọ́run ọlọ́run ní gbogbo yín ìdájọ́ kan náà lẹ́jọ́ gbà àti mùnáfíkì àti káfíìrì gbogbo wọn lọ́wọ́ papọ̀ nínú iná jahannam ọlọ́run má ṣe nínú nǹkan tí ẹ̀sìn Islam tó tún kọ̀ fún wa lábala kásì mara òun náà ní pé tó bá tọ̀ ọ gbọ́dọ̀ tọ̀ sínú omi tó dágún ọ gbọ́dọ̀ tọ̀ sínú omi tó dágún omi yẹn dágún sójú ọ̀nà ni àbọ̀ dágún sí ẹ̀yìnkùlé yín ni àbọ̀ dágún sínú pápá ni àbọ̀ dágún sí àárín inú ilé rẹ ni ọ gbọ́dọ̀ tọ̀ sí i nítorí pé tọ́ba yá ẹ lè máa bùkátà omi kó wá jẹ́ kómi tí wọ́n ti tọ̀ sí yìí ó nìkan lomi ti ń bẹ ìwọ fúnra ara rẹ ìwọ náà ló sì bomi yìí jẹ́ islam ọ̀farama islam ó tún sọ fún wa ìwọ tí gbẹ̀ngbà tọ́ba yàgbẹ́ ẹ máa wo gbogbo tí islam kọ́ wa táwa fi mọ̀ pé islam lọ́nà nìyẹn o tẹ́ bá mọ bòmí ìta ti lè rí nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyẹn mu wa tẹ́ bá sì rí nǹkan kan nínú àwọn nǹkan tá à ń sọ pé islam kọ́ fún wa yìí báyìí tẹ̀rí pé ah, a pọn ni kọ̀bá ti kọ̀ fún wa ẹ dákun ẹ tọ́ka sí. ìsìláàmù ni ọgbọ́dọ̀ yàgbẹ́ sójú ọ̀nà wàláhì kò sí ntáwọn èèyàn ń tẹ̀lé láyé yìí mi tó ti lè ríro àwọn nǹkan wọ̀nyí. ìsìláàmù lọ gbọ́dọ̀ yàgbẹ́ sójú ọ̀nà kí lọ́kàn wọn ń po tó yàgbẹ́ sínú pálọ̀ rẹ̀ ìsìláàmù ní kọ́ alẹ́kọ̀ọ́ yìí gbogbo àwọn ìlànà míì àwọn ò ní kọ́ lẹ́kọ̀ọ́ kankan ìlànà míì lè pé kẹ́ kọrin kẹ́ yó àwọn míì lè sọ pé kẹ́ kiri kẹ́ yó àwọn míì lè sọ pé kẹ kẹ tẹ̀lé kẹ kẹ jẹbọ títí kò ha àwọn wọn lè sọ pé kẹ kọrin gbàfóòsà sẹ́sìn náà nù àbẹ́sìn. akaramakomola islam lọ gbọ́dọ̀ yàgbẹ́ sí àárín ọnà islam níbi táwọn èèyàn tó bá ti máa jókòó gbatẹ́gùn tí ti máa lára bòójì islam ní ibi táwọn mùsùlùmí bá ti máa àbọ̀ ọba tọ̀ ṣàkíyèsí kéésì pọ́ fẹ́ sọ láti o ṣàkíyèsí níbo làlùkébìlà wà ọ gbọ́dọ̀ gbéjì rẹ kọjú sàlùkébìlà yálà wájú àbẹ́yìn. agbọ̀nbi tó ń ti ń tọ̀ ọ gbọ́dọ̀ dojú rẹ kọ àlùkébìlà tọ́ ọba tọ̀ àbọ̀ yàgbẹ́ agbọ̀nbi tó fi ń yàgbẹ́ ọ gbọ́dọ̀ kọ́ sí àlùkébìlà tọ́ ọba tọ̀ àbọ̀ ọba yàgbẹ́ ọ gbọ́dọ̀ kọjú sí àlùkébìlà ọ gbọ́dọ̀ kọ̀yìn sí àlùkébìlà nígbà tọ̀ àbí gbàgbẹ́ Islam ó ti sọ fún wa ìwọ ọkùnrin tó fẹ́ tọ̀ ọ gbọ́dọ̀ fọwọ́ rẹ gbábẹ́ rẹ mú nígbà tó bá tọ̀ ọwọ́ ọ̀tún rẹ ọ gbọ́dọ̀ fi gbábẹ́ rẹ mú èèwọ̀ ni lábẹ́ òfin Ọlọ́run kàkà bẹ́ẹ̀ ọwọ́ òsì rẹ ló fi gbábẹ́ rẹ mú àyàfi ẹni tọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó gbádùn wò bá pípọ́ ọwọ́ ọ̀tún rẹ ó ti gé dànù àbọ̀wọ́ òsì rẹ ti gé dànù ọwọ́ ọ̀tún nìkan ló ní eléyìí kò sí nǹkan ni ó lò nítorí dọ̀rúrà tó bá islam tún kọ́ alẹ́ kọ́ ó ní tẹ́ ẹ bá rẹ́ nìkan ń ni àbí ń tọ̀ ẹ má o ẹ má sàlámà sí nìkankan lásìkò ìgbà tí ń yàgbẹ́ àbí ìgbà tí ń tọ̀ torí sálámà ó sì ọba sínú ní ìgbà tí ẹ̀yin bá fẹ́ dáhùn sálámà yẹn nígbà tó náà bá ń sálámà kọ́ má jẹ́ pé lẹ́ẹ̀mú ẹni tí yẹ dákọ ọlọ́run torí sálámà sallallahu alayhi wa alihi wa sallam nígbà tá anabi ń tọ̀ lọ́wọ́ anabi ọ̀dà anabi wa tọ̀tà anabi wa sálù àlà àbóṣe tẹ̀yẹ̀mù gba náà la anabi wa dáhùn sálámà wọn ó ní mi ń fẹ́ láti dárúkọ ọlọ́run nígbà tí mo wà nípò àìmára sọ eléyìí túmọ̀ sí pé má sálámà sẹni tí ń yàgbẹ́ lọ́wọ́ má sì sálámà sẹni tí ń tọ̀ lọ́wọ́ ìsìláàmù wa tún kọ̀ fún wa gbogbo gbàtà a gbọ́dọ̀ kọ́wọ́ bọ̀ nu gbá omi o tó bá pé nu gbá lomi bá wà a gbọ́dọ̀ kọ́wọ́ bọ̀ ṣáájú ká tó fọ ọwọ́ nì lẹ́ẹ̀mẹ́ta torí pé nìkan wọ ọ̀mà níbo lọ owó òun sùn májú torí pé ó lè jẹ́ pé inú ẹ̀gbin lọ́wọ́ rẹ̀ sùn májú tó sì lè kí ọwọ́ bọ̀ nu omi o ó ti bomi jẹ́ ara àwọn dáadáa tẹ̀sìn Islam mú wa náà nù nínú dáadáa dáadáa tẹ̀sìn Islam mú wa òun náà ní kọ́kọ́ fún wa láti máa ṣe náà fi láà lásìkò tó rùn yọ lọ́wọ́ dìímú o ọ gbọ́dọ̀ yan náfìlà lásìkò tó rùn wà látàrí ọ gbọ́dọ̀ yan náfìlà lásìkò tó rùn òrùn wọ̀ lọ́wọ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ara àwọn dada tẹ̀sìn islam wà nù kí ló dé nítorí pé lásìkò tó rùn bá ń yọ lọ́wọ́ àti àsìkò tó rùn bá ń wọ̀ lọ́wọ́ ì máa yọ ì sì máa wọ̀ láàrin ìhó méjì tí ń bẹ lórí àṣetọ́ni àṣetọ́ni ní ìhó méjì lórí tóòrùn bá ti wá fẹ́ yọ àṣetán ni ọwọ́ àlọ́ dúró ní dédé iwájú òrùn yìí lọ́nà tó ti pé tó bá yọ ìhó rẹ̀ yọ wà láàrin òrùn ìhó rẹ̀ méjèèjì òrùn ọ̀yọ́ láàrin ìhó rẹ̀ méjèèjì tó bá tún fẹ́ wọ̀ àṣetán ni ó ti lọ dúró níwájú òrùn lọ́nà tó ti pé ńgbà tó bá wọ̀ tán wíwọ̀ rẹ̀ ti máa ń wọ̀ dédé àárín ìhó méjèèjì ti ń bẹ lórí àṣetán ni ọwọ́ gbà kí wọ́n á ní máa ń ṣẹlẹ̀ àwọn òrùn làwọn ń bọ àsìkò tí ń bá ń yọ̀n làwọn lọ́ọ́ máa ṣẹ̀sìn tiwọn àsìkò tí ń wọ̀ ni wọ́n múra ṣẹ̀sìn wọn nítorí pé wọ́n ń bọ oòrùn àṣetọ́ ni wọ́n á sọ yìí pé kìí sóòrùn lásán gan tó ń tì wọ́n bọ ni wọ́n ń bọ bí ìbá sóòrùn torí pé ńgbà tí ń yọ lọ́wọ́ òun dúró níwájú oòrùn nígbà tí tún wọ̀ ó tún dúró níwájú oòrùn torí rẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam nítorí pé Ọlọ́run ọba ọ̀fẹ́ gbogbo bí bá ti wulẹ̀ ó kéré máa kí mùsùlùmí ó jẹ́ ẹni tí ó ṣẹbọ sọ́lọ̀ anabi sallallahu alaihi wa sallam nínú àwọn àkókò tó ní a gbọ́dọ̀ ṣe sọ̀láàtì nínú rẹ̀ wọ́n já kókò márùn mẹ́ta nínú rẹ̀ láti sọ yìí àsìkò tó òrùn yọ lọ́wọ́ àsìkò tó òrùn wọ̀ lọ́wọ́ àsìkò tó òrùn wà látàrí nígbà tọ́jọ́ bá kan rí ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn àsùbà títí tí ó fi di pé yọ tán ó sì gbéra sókè ẹlẹ́ẹ̀karùn lẹ́yìn àlàásàrì tá a bá parí sọláàtúl asr a gbọ́dọ̀ ṣe náfìlà kankan títí tó rùn ó fi wọ̀ tásìkò magrib ó wọlé àwọn àkókò márùn yìí anabi sallallahu alayhi wa sallam ó lè gbọ́dọ̀ ṣe sọláàtì níbẹ̀ àyàfi tó bá jẹ́ pé gbèsè sọláàtì ọ̀ràn yẹn lẹ bá jẹ kò sígbà tẹ́ ẹ lè sin lẹ́yìn àmọ́ bíi náfìlà ẹ se ṣe láwọn àsìkò yìí báyìí yàtọ̀ sí tẹ̀yìn bá wọ mọ́ṣáláṣí ó fẹ́ jókòó nínú mọ́ṣáláṣí àsìkò tó wá wọ mọ́ṣáláṣí ó wá ṣe déjọ kan nínú àwọn àkókò márààrún yìí òòrùn yọ lọ́wọ́ òòrùn wọ̀ lọ́wọ́ òòrùn wà látàrí ẹ̀yìn àṣùbà ni ẹ̀yìn àṣìrì ni eléyìí lè ṣe rákà méjì táǹpẹ̀ ní tahiyatul masjid nítorí pé innaha nafilatun dhatu sabab nítorí pé náfìlà ni tó ní sábàbí náfìlà tó bá ní sábàbí ó nìkan lè ṣe láwọn àsìkò yìí nínú rẹ̀ náà ni ẹni tó bá ṣe tọ̀wáàfù kàábà tó para kàábà lẹ́ẹ̀méje ó wá wá parí ìpààrẹ̀ lẹ́ẹ̀keje yẹn kọba àjẹ àkókò yòówù ó lè jẹ lóru àbí lọ́sàn tó bá parí wàá ṣe náfìlà araka méjì eléyìí tá a mọ̀ sí raka àdá at-tawaf raka méjì tawaf anabi sallallahu alayhi wa sallam ó pàkíyèsí àwọn ẹni tí ń ṣe àmójútó kaaba ní ayé ìgbà rẹ̀ nígbà tó fẹ́ padà sí madina ó ní ẹ̀yin ìdílé lágbájá tẹ́ ń ṣàmójútó kaaba ẹ má kọ̀ fún ẹnikẹ́ni tó ṣe tawaafu ilé ọlọ́run ọba yìí báyá ní òru àbí lọ́sàn láti ṣe náfìlà araka méjì lásìkò yòówù sọ eléyìí sábàbí ló bì nínú sọláàtì tí sábàbí tún bí tẹ̀lé ṣe lásìkò yòówù náà ní kẹ́ sàlùwàlà tẹ́ bá sàlùwàlà tán kẹ́ wá ṣe náfìlà rákà méjì nítorí pé eléyìí à ń pè ní sunnatul wudu sunna àlùwàlà gbogbo àtẹ bá sàlùwàlà láyé ẹ ṣe náfìlà rákà méjì torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún sàhábé Bilal wípé wọ Bilal kí ni iṣẹ́ tó ṣe nípamọ́ tí ó hàn sí wa torí pé mo gbúròó ẹsẹ̀ bàtà rẹ lálùjánnà Bilal wa ni èmi ọmọ ṣẹ́ kankan tí mo ṣe tí wọ́n hàn sẹ́lómi ju pé gbogbo ìgbà tí mo bá ṣàlùwà lá mo máa ń ṣe sọ láti rákà méjì lọ ìlẹ̀ ṣàlùwà lá kí n má ṣe sọ láti ibẹ̀ láti mọ̀ pé sunna kan jẹ́ sunnatu alwudu sunna alwala akramakumullah ẹ̀sìn Islam nínú nǹkan tó tún kọ̀ fún wa tó ṣe pé nínú àwọn dáadáa tó jẹ́ àmọ̀ pé Islam lọ́nà òun náà ni pé ó lè gbọ́dọ̀ ṣe sọ láti ní ìgbà tó ń jẹ bá ń bẹ wájú yín oúnjẹ tí ń wù yín ọlẹ́ gbọ́dọ̀ ṣe sọ láti lásìkò yìí nítorí pé oúnjẹ tí wọ́n jẹ débi sí ń pọ́ kò sí bó ṣe lè ṣe sọ láti tí ọpọlọ rẹ̀ wà lára sọ láti yẹn ìdí oúnjẹ ni ọ wà ọlọ́run ọba ló sì dúró níwájú ẹ̀ ọba tó ṣe pé tá a bá wà níwájú ẹ̀ kò yẹ ká tún ronú nǹkan mímà ọwọ́ àjẹ́ pé láti bẹ̀rẹ̀ sọ láti rẹ títí dé parí rẹ̀ ò ní nǹkan méjì tó ń ronú jọ ń lọ kí ló lè wà nú abọ́ yìí àjàjà ó tún jẹ́ pé ó tiẹ̀ sí wò kó tó ṣe Allahu Akbar ó wá bẹ̀rẹ̀ sí ní wò pé ṣé iṣu ni àbí yán ṣé àmàlà ni àbí sẹ̀mù ọbẹ̀ irú èwo wọn tiẹ̀ lè fi sí wọ́n tiẹ̀ wẹ́ẹ́ rántọ́ dọ́sọ̀ wọn wá sí àbí báwo sọ̀rọ̀ tẹ́ ń tọ́ máa ronú títí tó fi sálámà náà wọ́n fi sọ̀láàtì rẹ̀ kò jẹ́ sọ̀láàtì sọ̀láàtì rẹ̀ ò jẹ́ sọ̀láàtì Islam ló gbọ́dọ̀ ṣe sọ̀láàtì yẹn nígbà tó ń jẹ́ ń bẹ́ wájú rẹ̀ bákan náà Islam tún ní má ṣe sọ̀láàtì ní ìgbà tí gbé àbítọ̀ bá ń gbọ̀n

sàlùwàlá rẹ dáadáa wá ti sọ láti ní ìsìn àmọ́ kó wá jẹ́ pọ̀ pàgbẹ́ mára àbọ̀ pàtọ́ mára ó wá fẹ́ sin lọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ rú ìjọsìn bẹ́ẹ̀. nínú tí ìsìláàmù tó tún kọ̀ fún wa òun náà ní pé ó ní ọ gbọ́dọ̀ gbóhùn rẹ sókè nígbà tó ń bá ń ṣe sọlẹ́ à lọ́nà tó ṣe pé ohùn rẹ tó gbé sókè yùn ó kó ìyọnu báwọn èèyàn míì táwọn náà ń ṣe sọ̀láàtì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí ká pé a ṣe sọ̀láàtì ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwa baraka kan àwọn míì ọ̀baraka méjì àsìkò tí lè má mú sálámà wá dìde dúpọ̀ afẹ́ pé sọ̀láàtì wa oníkálukú dẹnu lékè ó ti ń kà ìwọ wa ń ka tiẹ̀ pẹ̀lú ohun tó jákè tó lè mú kẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kíkéwu tí ọ dàrú ma lọ́wọ́ islam ló gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ torí wọ́n fẹ́ sin lọ èmi náà fẹ́ sin lọ ń gbọ́dọ̀ fi tèmi dí ọ lọ́wọ́ ọ gbọ́dọ̀ fi tèmi náà dí mi lọ́wọ́ nínú kan tí islam tó tún fún wa òun náà ni pé tẹ́ bá fẹ́ ṣe siyam ẹ gbọ́dọ̀ gba àgbáyípo kẹkẹnuró látòní dọ̀la látọ̀la látọ̀túnla dijọ́ mẹ́rin látijọ́ mẹ́rin dijọ́ márùn kí ni ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn fẹ́ ṣera rẹ̀ léṣe nítorí pé innal munbatta la ardan qata'a wala dhahran abqa hadith anabi nù sallallahu alayhi wa sallam etí imam muslim àtàwọn míì gbé jáde ó ní agẹsindẹsin léegun ẹ̀yìn kò ní í débi tí ń lọ o ẹsìn ò ní ṣẹ́kù fún lálàáfíà gan láti gbé débẹ̀ nísìnyí aláǹlọ àwa gun ẹṣin àwa ń sọ fún ẹṣin yìí pé wákàtí kan pọ̀ fún wa láti rìn dẹ́kọ̀ ìṣe la fẹ́ ká dé èkó láàrin ogójì ìṣẹ́jú àwa bẹ̀rẹ̀ sí ní gun ẹṣin kẹsẹ́ ní gòkógùn a bẹ̀rẹ̀ sí ní nà nínàkúnà bá a ṣe ń gbégbá nù kòtò là ń gbégbá gègéle ìgbé asagbọdọ dẹkọ láàrin ogójì ìṣẹ́jú ní sẹẹ à lè sáré débi kan ṣùgbọ́n aba bá débì kan ẹ̀sìn ọ̀takú ẹ̀sìn òní lọ́mọ ńgbà tó ọba gùn tó dálé egun ẹ̀yìn òun takú kabẹ̀ ọba èyí ṣẹlẹ̀ àti ẹ̀ tí sọ̀rọ̀ pàǹlọ sọ̀yọ̀ káwọ́nsẹ̀ tí sọ̀bàdàn káwọ́nsẹ̀ tí sèkó anabi sallallahu alayhi wa ó ní tí bá ti pọ̀ lápọ̀jù tí bá àwọn kájú pọ̀ fẹ́ wà lìjọ́ náà tọrọ lọ́n lọ́mọ ìgbà téèyàn ó kú àlèpé yọ ọ̀pẹ́ kọ́ yá àlèpé yọ ọ̀pẹ́ kọ́ yá. ló fi wá jẹ́ pé o lásìkò kan míì mà àfẹ̀sìn àfẹ̀sìn àfẹ̀sìn o lásìkò láti jẹun o lásìkò láti sùn o lásìkò láti ronú gbogbo ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn náà ni ǹjẹ́ ló ṣe dà. àfikún ọmọ ṣe bẹ́sìn Islam ṣe la kalẹ̀ májà ṣe jù ọwọ́ náà rọ̀ akramakumullah bẹ́ẹ̀ náà ni ẹni tó tiẹ̀ jẹ́ pé òun ṣe sùyàm lójoojúmọ́ ó máa ń sínú àmọ́ kọ̀ lọ́jọ́ kan tó fi ń sinmi gbogbo ọjọ́ ayé ó láti jọ́ tó wọn bá jí sáyé àsìkò náà lélẹ́yìn o gbàtà sí Ramadan anabi sallallahu alayhi wa sallam wọn lè tọ́ sáǹfààní jù nínú siyam òun náà ni siyam anabi dawud alayhi salam báwo ni siyam anabi dawud òun náà ni pé yóò fò ní sọ siyam yóò fò lásìnù yóò fò ní sọ siyam yóò fò lásìnù ṣe eléyìí lè tó lóore jù nínú àwọn nǹkan islam tó tún kọ̀ fún wa òun náà ni pé oníjà máa ń ṣe sọ láti lọ ẹ wá ń wo bí ìgbà tó ṣe pé ṣé mo ti sọ àbí ń tì sọ ṣé mo ti sọ àbí ń tì sọ láàmú kọ fún wa láti já sọ láti yẹn máa bá sọ láti rẹ ń sọ títí tó fi rọkàn nínú méjì báyà kọ gbóhùn iṣó àbí kò gbóòórùn rẹ̀ tó bá gbóhùn iṣó pé só lọ́jáde yìí kò sí tàbí ṣùgbọ́n oorun kò rùn sọ láti ti bàjẹ́ kó ń bẹ níìsì ògbóòórùn kọba àti ẹ̀ má dùn ó ti dájú pé iṣó ti jáde tó rú mi ẹ̀ sàdédé kan wàá já sọ láti yẹn òun náà gan ti já fúnra ara rẹ̀ wàá lọ tún àlùwàlá sí wa wàá tún bẹ̀rẹ̀. nínú tí ẹ̀sìn Islam tó tún kọ̀ fún wa nínú kárakáta òun náà ní pé tá a bá wà mọ́ṣáláṣí èèwọ̀ ni o kátàjà nínú mọ́ṣáláṣí èèwọ̀ sí ni kárajà nínú mọ́ṣáláṣí èèwọ̀ ni ká máa fi nǹkan tó sọnù ká máa fi wẹ́lọ̀ nínú mọ́ṣáláṣí gbogbo eléyìí kọ̀tọ̀. torí ẹ̀tẹ́ bára ẹni tí ń tajà tí ń rajà nínú mọ́ṣáláṣí ẹ sọ fún pé ò tàtà jèrè ò sì ní ra ara jèrè eléyìí ṣàdúrà ìpè ni bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ń kọ́ wa ká sọ fún. wọn wá bí ìmáàmù Málíkì léèrè nìkan bá ń sanwó fẹ́ nìkan kọ́ nínú mọ́ṣáláṣí owó tó jẹ́ látàrí káràkátà àmọ́ kìí ṣe pé wọ́n ń ṣe káràkátà nu mọ́ṣáláṣí. onírò eléyìí ń bínú sí yàtọ̀ sí kí wọ́n máa rà àbí wọ́n tà nu mọ́ṣáláṣí. ẹ̀jẹ̀ nìkan ló wẹ̀ wá rí ẹ̀ ń fún nu mọ́ṣáláṣí ẹ̀sẹ̀ lọ. àmọ́ kó wá jẹ́ pé ọjà yẹn sóò ní ta fún mi ni ọlọ́run sí àtijọ́ pàdé mọ́ṣáláṣí báyìí já sọ kúkúná àkóní kúnná láéláé. bẹ́ẹ̀ ni tí kankan bá sọnù tẹ́ sọ pé tọ́ àyíbá mọ́ o àyíbá mọ́ tẹ́ bábà rí nǹkan báyìí bí àlùwàlá ló ti sọnù o àyíbá mọ́ o. ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ lànàbì ní ká sọ fún nítọ̀ eléyè sàdúrà ìpè ni kí ló dé wọ́n nítorí pé àyè ká jọ́sìn fọlọ́n àyè ká sì rántí ọlọ́run òní mọ́ṣáláṣí ìwọ ló jẹ́ ká gbé gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbèsè ayé wa tó ní í ṣe pẹ̀lú kẹ́ ẹ pàtí àdúrà irú ìtàwọn Yorùbá máa ń ṣe yẹn sínú mọ́ṣáláṣí pé fẹ́ fi pawó eléyìí mówó wá eléyìí ò mówó wá kò yàtọ̀ sí káràkátà rárá nítorí pé ẹni tó bá mówó wá yọ gbà ẹ̀yìn ẹni tó bá kọ̀ láti mówó wá yọ bẹ̀ ebú kọ́tọ́ kẹ́ gbé wọnú mọ́ṣáláṣí régbé àtìlánù lásán ni kò sínú ẹ̀sìn Islam bàbá alágbádá mówó wá onáníkàbó ń tọrọ pọ́lọ́ gbogbo ẹ̀ ránú Islam ọ̀ farama torí pé náà káràkátà ni sẹ́mi káwọn náà mú òun lọ rí wọ́n fi lọ fi wọ́n fi lọ tún kókó ọbẹ̀ tiwọn náà sí tó káràkátà ni Islam ọ̀farama torí ẹ̀ tí wọ́n fẹ́ serú rẹ̀ jáde lọ síta àwọn fíldì pọ̀ láwùjọ wa ẹ lọ́ọ́ máa ṣe léyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n mẹ́sàlásì ó wà fún àti sinlọ́n sọ́láàt ó wà àti sèrántí ọlọ́run ó wà àti kí alukur'an kò sí fún rẹ̀ gbé àbíràn. akramakumullah nínú tẹ́sí Islam tún kọ̀ fún wa òun náà ní pé tí wọ́n bá ti gbé sọ láti dúró ẹ má máa sáré bọ̀ láti wá darapọ̀ máwọn èèyàn tá ń ṣe sọ láti ìsìláàmù ní tí wọ́n bá ti gbé sọ láti dúró ẹ má bọ̀ tọwọ́tọwọ́ tàpọ́nlé tàpọ́nlé ẹ gbọ́dọ̀ sáré o ẹ gbọ́dọ̀ sáré àsásubú ẹ gbọ́dọ̀ rìn ẹ gbọ́dọ̀ rìn àrìnfẹsẹ̀ kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ ẹ máa bọ̀ ma adrakum fasallu wa ma fatakum fa atimmu nínú rìwáyà kan wà máa fatakum faqdu anábì ní gbogbo ntẹ bá bá ẹ̀yin náà ṣe pẹ̀lú lè máàmù ìtọ́ba ti bọ́ ọmọ yín lọ́wọ́ anábì ní ẹ pé nínú rìwáyà kan anábì ní ẹ san gbèsè rẹ̀ àbùkátà ká máa wá sáré ká máa mí hẹ́lẹ́hẹ́lẹ́ nígbà tó bá fi wọnú sáfù àní fọpọlọ bẹ̀rẹ̀ sọ láti yẹn iwájú ọlọ́run láti fẹ́ dúró ọlọ́run la fẹ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ torí ẹ̀ tọwọ́tọwọ́ tàpọ́nlé lẹ́ẹ̀ma bọ̀ wá mọ́ṣáláṣí nígbà tí ẹ bá gbọ́ pé wọ́n ti gbé sọ́láàt. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èmi ìfẹ́ kí Allahu akbar alákọ̀ọ́kọ́ tí lè má mọ̀ ọ́ ṣe kọ́ sẹ́yìn mi èmi náà ti tètè dé mọ́ṣáláṣí. ń tètè débẹ̀ wọ́n ti wá gbé kọ́ àmà ìwà àmà sáré ìsìlámù ọ̀fara mà. kásì lọ́ọ́ mà Abu Hurayra radiyallahu anhu ó ní man fatathu ẹnikẹ́ni tí fatiha bá fi lè bọ́ ma lọ́wọ́ oore láti bọ́ ma lọ́wọ́ sèmi ọ̀fẹ́ kó oore lọ́ bọ́ ma mi lọ́wọ́ má tètè dé mọ́sálásí yóò wá sí pé wọ́n sì kọ́ ọmọ tán ní àwọn máa sáré bọ̀ àbí lè máàmù ti rùkú ní àwọn máa pé inna Allaha ma'a as-sabirin ìmáàmù ṣe sùúrù torí pé ọlọ́run bẹ pẹ̀lú àwọn sùúrù òun ti ń sọ eléyìí fún lè máàmù gbà tó ní inna Allaha ma'a as-sabirin bàbá ìmáàmù ọlọ́run bẹ pẹ̀lú àwọn sùúrù ìyẹn ni pé ẹ ṣe sùúrù ẹ má ti gbórí òkè o. ìwé ẹsẹ tètè dé nínú nǹkan tí islam tún kọ fún wa òun náà ní pé a gbọdọ máa ṣe àwọn mọ́ṣáláṣí gbogbo lọnà tí ó fi bí a máa wá ṣe fáàrí a máa ṣe fòkè síra wa pé mọ́ṣáláṣí ti yàn ọ̀dà tó ti wà èló lẹ́yìn ná sí ti yín ẹ wá wòran ẹ wá wò bá tiwa ìwọ náà bá pé anábìlẹ̀ gbọ́dọ̀ sí nínú tí islam tọkọ fún wa nù lóòótọ́ wọ́n ti bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lò kọ́dà tó fi dá àwọn ilẹ̀ lárúbáwọ́ ẹ̀rì tó àná owó burúkú burúkú sáwọn ọ̀wá rí gbogbo ilé wọ́n rí wọ́n rí nítorí pé ẹni tí ọba tí ọba sẹlọ̀ òun náà máa mọ̀ kó ń sẹlọ̀ tó ṣùgbọ́n wọn máa wò pé ibi táwọn lówó dé ọ̀yẹ́ káwọn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n òfin ọlọ́run wà ní yípadà nítorí tiẹ̀ ìwọ́tọ̀ ń takò òfin ọlọ́run torí ẹ̀ ká máa ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ ọ̀sọ̀ oríṣiríṣi lọ́nà tó ṣe pé àmọ́ wa wu ọ̀dà tán fi kún mọ́ṣáláṣí tí pupa ni àbáláwọ̀ yeye àbáláwọ̀ a ọ̀sọ̀ yìí ti pọ̀ jù òkúta yìí ó dá pé ìlú òyìnbó wọn ti kó wa ẹnìkan ni no India ni o ẹnìkan ah Germany lélẹ́yìí nonsense rubbish mọ́ṣáláṣí bóòlù anabi sallallahu alaihi wasallam ṣe mọ́ṣáláṣí abẹ́yìn ò tí ì gbọ́ rí ni mọ́ṣáláṣí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn èyí tí wọ́n máa lógiri nù ẹ̀ amani yàtọ̀ sílẹ̀ yìí gbogbo òpó nu mọ́láṣí ànábì sallallahu alayhi wa sallam igi dàbí nù ni gbogbo tí wọ́n fi bo mọ́láṣí ànábì pé òjò rọ̀ òórùn mú ìmọ̀ pẹ́ẹ́lì sàábẹ́ ń ròyìn fún wa ó ní tójò bá fi lè rọ̀ tánàbì sallallahu alayhi wa sallam ń bá forí kalẹ̀ nu mọ́láṣí tó bá sókè báyìí ẹ̀rì tí ẹ̀rọ̀fọ̀ ń sàn níwájú anabi sallallahu alayhi wa sallam báyìí nítorí pé ilẹ̀ mọ́sálásí ń bò ló ṣe rí àmà àti àwọn òkúta wẹ́wẹ́ ni salawatu rabbi wa salamuhu alayhi mọ́sálásí wo wà lẹ́yìn kọ́ lónìí tẹ́ fẹ́ sọpọ́ dájú bá anabi ṣe kọ́ mọ́sálásí tiẹ̀ lọ. torí pé níta nílò ó náà ní kó wọnú mọ́sálásí kẹ́rù ọlọ́run ọbọ̀ kó wọnú mọ́sálásí kọ́ ọmọkíwájú ọlọ́run ló dúró kó wọnú mọ́sálásí kó sílọ̀ tọkàntọkàn tọkàtara kó mẹ́rin para lásán ló ń gbé dálẹ̀ káwa máa wá ṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ ká tún máa fi ṣe fáàrí ànábì ní ń bẹ nínú ashrati sáà nínú àwọn àpẹẹrẹ pé ìdàlùkìyàmà ti súnmọ́ ẹ̀rí tí wọ́n máa sọ látàrí owó burúkú burúkú tí wọ́n ná sí mọ́sálásí wípé téèyàn bá fi lè ṣe sọ láti nu mọ́sálásí lágbájá iná ọlọ́ọ̀dẹ́ fún láwọn sọkúsọ táwọn ìwà máa fẹnu wa rọ̀ fún mọ́sálásí wo wá ní tọ́ba ti sọ láti ń bẹ iná ọlọ́run dé wọ̀ fún àwa ló múra lò ní sísẹ́ àti wọ jahannam akramakumullah ẹ̀rí kí wọ́n hàn kí ó sára mọ́sálásí mi wọ́n kọ́ lóríṣiríṣiríṣiríṣi lọ́nà tó ṣe pé wọ́n tún lè kọ́ mí bí ìgbà tẹ́yẹ fẹ́ fò wọ́n lè ṣe mí bí ìgbà tí ìjàpá ni ló kárí bọnú ọmọ wa gbìyànjú láti kà sọ láti níṣe o yọmọ gbìyànjú láti alam nashrah mà lélẹ́yìí àbí alam takaifa ọmọ wa wò tó bá ti wá gẹ̀ẹ́tì ẹ̀ lórí rákà kẹrin ló tó gẹ̀ẹ́tì ẹ̀ láti rákà alákọ̀ọ́kọ́ ló ti ń ro wá gẹ̀ẹ́tì pé ah alam tara kaifa la ilaha illallah ah ẹni tó kọ kíní orí rẹ̀ pé pọ̀ ẹ gbọ́rọ̀ ó sì gba tiẹ̀ jẹ́ pọ̀ gbogbo rákà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kẹ́ sí dànù so gbogbo ọdún àwọn àwọn ẹlòmíì ó tún wà lọ kó àlìjànú pàápàá ńlẹ̀ Yorùbá yìí àwọn àlìjànú táwọn máa pè tí wọ́n máa sìn tí wọ́n máa bọ wọ́n wàá jẹ́ kí wọ́n tó kọ́ wọn lọ sára ògiri mọ́sálásí ẹlòmíì wọn lè láwọn súrátì yàsín sí gbogbo mọ́sálásí lóríṣiríṣi tọ́lọ̀ wọn bọ ọ̀bẹ wọn so gbogbo eléyìí islam kọ fún wa islam wa ó tún kọ fún wa obìnrin ọkọ rẹ ń bẹ ńlé ọkọ rẹ ọdálẹ kọ wa lọ kẹnuró náà fìlà ọ̀fẹ́ fi sẹ̀sìn fọlọ. láì gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ islam kọ̀ fún wa ó gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá gbà pé kó ṣe sùyàmù náfìlà gbà náà ló tó lè ṣe kódà kó ṣe pé sùyàmù jọ àràfà ni kódà kó ṣe pé aṣúra àti tasuwa ni kódà kó ṣe pé sùyàmù ọjọ́ alhamis àbọ̀jọ́ àtìní ni ọkọ rẹ̀ ń bẹ lé kìí ṣe kó tíráàbù ó yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ara òfin ọlọ́run ọba nìyẹn bákan náà islam ọkọ̀ fún wa láti jẹ́ni tó ṣe é pé tá a bá dé tá a bá sin òkú wa tán òkú tó kú ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan kan lé lórí ẹ má fowó ṣòfò alààyè ni wọ́n máa kọ́lé fún wọ́n è kọ́lé fókù ẹ ṣe yọ pálọ̀ kẹtùn yọ yàrá fókù ẹ gbàgbé láti yọ tọ́ílẹ̀tì fókù ẹ gbàgbé láti ọbí tó kù náà ti máa gbatẹ́gùn nonsense owó tó yẹ kẹ́yìn ó fi ṣe rere ẹ̀yin tẹ́ kù láyé ẹ wà lọ́ máa ná dànù ìsìláàmù lẹ gbọ́dọ̀ kọ́ kankan lórí sàárì òkú ìsìláàmù tí wọ́n sọ fún wa ó ní ẹ gbọ́dọ̀ gbé sàárì ga o ókè àwọ̀ kọ́ kankan sí àmọ́ ọwọ́ àwọn abẹ́ ìpẹ́ tá a kó jáde nínú rẹ̀ tá a fi gbókù yìí sínú rẹ̀ tí islam ní òun náà ní kẹ́ ẹ̀ dàbò lórí àwa ni kò tó onítífà o ẹ tún bá wa já ọkọ̀ tífà méjì afẹ́ gbogbo èèyàn tó bá ti wọlé tó bá hmm, bàbá àwọn lọ́wọ́ à ń bẹ̀ o islam lẹ́ẹ̀ gbọ́dọ̀ sí ọwọ́ àwọn bíi pẹ̀tẹ́ gbẹ́jáde náà nìkan lẹ́kọ̀ọ́ lé lórí. lórí kí ni islam fẹ́ dínà kẹsẹ̀ bọ́ sọ́lọ̀ nítorí tó bá yẹ pé ìpẹ́ náà lásán lọ́ba wà lórí sàárè kálukú sàárè kálukú ẹnìkan wá wọnú sàárè yẹn ó wá rí pé ìpẹ́ ti ń bẹ lórí sàárè ilé ó gèlè mà ju àwọn yòókù lọ yọ ọmọ òkè ń wọn ṣàdédé ṣe báyìí fún bàbá yìí o àfi kọ́ jẹ́ yẹn ọlọ́ǹkà tó jẹ́ pé tíyẹn bá lọ bẹ́ yọ ọba yẹn ṣe ń téyàn fẹ́ ìṣẹ́bọsọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ ìsìláàmù lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ìsìláàmù tí wọ́n á sọ fún wa pé ẹ kíyèsí o kọ̀bá àjẹrí kọ̀bá àjẹrí tẹ́lẹ̀ sìnkú sí kọ̀bá àtijọ́ gbólé yín ẹ gbọ́dọ̀ jókòó lórí sàárè kankan o èèwọ̀ ni kẹ́ jókòó lórí sàárè anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ká jókòó lórí ògúnná kó ògúnná yóò jó wa lásọ kó fi dé ń jó wa ń dì ó lóore ju ká jókòó lórí sàárè lọ ẹnìkan kan gbọ́dọ̀ jókòó lórí sàárè ọ̀nà wa dà káwọn sàárè àwọn bàbá wa àwọn sàárè àwọn ìyá wa ẹ̀yin tẹ́ ń sìnkú ságbóolé ọ̀nà dà káwọn sàárè wọn má dàpọ̀ tì yọ̀dà àpótí náà ni torí pé ńgbà tẹ ẹsìn wọn sápolé ẹtún lọ rẹ ẹrẹ àwọn wàá jókòó bẹ kọlẹ lómi òtún tẹ níbẹ̀ pé mọ ń gbatẹ́gùn ni lórí bàbá ọ ń gbatẹ́gùn lórí ìyá so eléyìí àṣìṣe ńlá ni a gbọ́dọ̀ dán wò ìsìláàmù tó wá sọ yìí pé tẹ bá wọ orí tẹ sàárèènì sàárèènì sàárèènì sàárèènì ẹ gbọ́dọ̀ rìn gbáàárín àwọn sàárè lẹ́ni tó wọ bàtà nítorí pé ìrìn pẹ̀lú bàtà láàrin sàárè ó lè padà jẹ́ sábàbí àti fi bàtà tẹ sàárè tó bá ti jẹ́ pé sàárè bá súnmọ́ra wọn lọ́nà tó jẹ́ pé a lè kọjá láàrin wọn àfi ká pé sàárè sí sàárè àárín wọn mọ̀ ń gbà bọ́ bàtà rẹ̀ àmọ́ tó bá yẹ pé wọ́n ti la orí tẹ̀wọ̀n lọ́nà tó ṣe pé wọ́n ṣí ọ̀nà. Si táwọn èèyàn tó bá lọ sórí tẹ́lẹ̀ máa tọ̀ láì jẹ́ pé wọ́n súnmọ́ bíi tí sàárè wà kò sí nǹkan kan tó sọ fún wa nínú òfin ọlọ́run pé tó o bá fẹ́ wọ orí tẹ bọ́ bàtà rẹ̀ kò sí. àmọ́ tó bá yẹ pé àwọn sàárè yẹn ti súnmọ́ra wọn ó sì ti wà ní gbogbo àyèkáyè inú sàárè yẹn ní orí tẹ̀ yẹn kí wọ́n ti sin àwọn èèyàn síbẹ̀ ọ bọ́ bàtà rẹ̀ ni ò torí kò sí bó ṣe lè ṣe. àmọ́ tó bá yẹ kò tí ì ju kékeré lọ ààyè ibi tó kù ò tí ì dé lọ́pọ̀ jù wàá wọ bàtà rẹ títí tó fi súnmọ́ ibi táwọn sàárè wà. orí tẹ Madina táǹpẹ̀ ní Al-Baqiyya á rí i pé ńbẹ wọ́n ti la ọ̀nà síbẹ̀ wọ́n la ọ̀nà síbẹ̀ pẹ̀lú concrete tó yẹ kó gbogbo ẹni tó bá lọ síbẹ̀ concrete yẹn lẹ́ẹ̀ma tọ̀ ẹ kàn máa wo àwọn sàárè lọ́tún àwọn sàárè lọ́sì sòtẹ́ bá wá fẹ́ lọ síbi táwọn sàárè wà gbà náà ló tó wá bọ́ bàtà rẹ kọ́ ọ má bàjẹ́ kó fi bàtà tẹ sàárè malẹ̀. ìsìláàmù wa ó tún kọ́ wa kájà ni tó ṣe wípé a gbọ́dọ̀ máa faná sórí tẹ́ a gbọ́dọ̀ faná sórí tẹ́ Allahumma àfi tó bá pé orí tẹ́ yẹn ó wà nítòsí títì ìjọba ti wá faná sí títì iná títì ni wọ́n á dé orí tẹ yẹn láì jẹ́ pé tí wọ́n gbà lérò ni pé àwọn fẹ́ faná sórí tẹ ìgbà náà ni wọ́n ní sẹ́lọ̀. Ok kẹ̀tẹ́ bá faná sórí tẹ gan kí ni tẹ́ni tó wà nù sẹ́ni ìfẹ́ fi ṣe tí yóò fi máa sọ́ọ̀dì ni. tẹ́fẹ́ faná sórí tẹ sówó ti ń kà kọ́mọ́ bá síwó mú kọ́mọ́ ka five hundred fún five thousand. ó ń ti kú kò sí tó fẹ́ fi gbogbo ra àti régbè yẹn sí wọ́n wá sọ pé Islam ní ẹ gbọ́dọ̀ faná sórí tẹ nítorí kí wọ́n lè bá àtún dínà àti ṣẹbọ sọlọ. So nítorí pé gbogbo ntẹ̀ máa ti ń financing ó túmọ̀ sí pé nǹkan pàtàkì ni nǹkan pàtàkì olódò mi ọ̀ wà yọba bẹ̀rẹ̀ sí ní pè wọ́n àwọn ẹni tó wà nù sàárè yọ bẹ̀rẹ̀ sí ní tọrọ lọ́dọ̀ wọn ìsìláàmù ilẹ̀ gbọ́dọ̀ kọ́ nǹkankan sára sàárè ẹni tó bá ti kú ẹ̀ gbọ́dọ̀ kọ́ nǹkankan sára sàárè rẹ̀ sẹ́ǹ kọ́ síbẹ̀ kí màlẹ́ kò lè dá àmà ni ẹ̀ gbọ́dọ̀ kọ́ nǹkankan sára sàárè ẹni tó ti kú ìsìláàmù ni kí ló fẹ́ ṣẹlẹ̀ tẹ́ fi fẹ́ wú sàárè tẹ àlọ máa wú sáré ń sáré kí lẹ gbàgbé bẹ kí lẹ sọnù bẹ ẹ gbọ́dọ̀ wú sáré tó bá ti sìn yẹn wọn ti sìn àyàfi tó bá pé sábàbí lọ fẹ́ bí bí ẹni tó sin bàbá rẹ màmá rẹ ságbólé ó wá gbọ́ pé kódà àtúnwò àtàwọn yòókù rẹ ẹni wọn wá jọ kó pé ẹjá kú bàbá kò lágbólé ká lọ sin wọn sórí tẹ ìgbà yẹn ni ó jẹ pé ẹsẹ lọ bí àpèjúwe wọn ní títì fẹ́ jẹ etí orí tẹ wà tẹ́lẹ̀ ẹni tó bá ní òkú ńbẹ tó sì dá òkú tiẹ̀ máa ń bi tó wà wọ́n lè lọ wú kó wọ́n gbé síbòmí kó má jẹ́ pé ẹ̀rọ katakata inú wọn fi wá máa wú àwọn òkú jáde ẹni tí ó bá ti jẹ́ para rẹ̀ pòórá tàbá ti torí eléyìí tá a lọ wó òkú jáde kò sí tó burú ńbẹ àmọ́ kó wá lọ wú òkú ọlọ wú sàárè ló kọ pé nǹkan kan bẹ lára rẹ̀ ẹ̀yà ara rẹ̀ kan bẹ tẹ́ fẹ́ lò òun gẹ́gẹ́ bí èròjà mẹ́kò tẹ́ fẹ́ fi tómátò ṣe ọ̀daràn tẹ́rì pé ní àwùjọ míì àwọn ẹlòmíì wà lọ́ máa yóò ló ń fẹ́ lọ gérí òkú omi àwọn fẹ́ lu ẹ̀dọ̀ òkú ó lè ọ̀daràn ọwọ́ ni ẹ nítorí pé ǹjẹ́ nǹkan sọ yẹn nǹkan sọ nítorí pé òkú gan ṣe bó ti parí wọ́n ní it's just a waste product pé dọ̀tí lásán ni ìdọ̀tí ó yẹ ṣe lo ti bàbá ẹ̀ sẹ́wọ̀n pé dọ̀tí bàbá rẹ̀ sá ó yẹ kó lo ti mọ́mì rẹ̀ ebi dọ̀tí ni àbí òjẹ́ bẹ́ẹ̀ òkè tí wọn náà kú àwọn ọ̀daràn ẹgbẹ́ rẹ̀ tẹ̀ ń jọ ń sógun òfò kọ́ sọ fún ọ pé tó o bá kú kún ogórí rẹ̀ akaramakumọlọ agbogbo ẹni tó bá gbá mọ yẹ kó fi jọfin èèyàn ọlọ́nkpali bóyá ń bẹ láàyè àbó ti kú nǹkan kan nínú tó wà lára èèyàn kò sínú tó lọ́wọ́ bá gbà kíkẹ́ máa fi sògùn òfò ògùn àdánù ògùn yẹn òfò náà ó fi ṣe káyìn àdánù náà ó fi rí kí ni tí ń bẹ ní ògùn òfò tó á pé ẹ̀yà èèyàn lẹ́ẹ̀ máa lò ẹ̀yà ara èèyàn lẹ́ẹ̀ máa lò wọ́n á pè ọ́ lọ́daràn ọ̀ dáhùn ọ̀ á sọ pé ta ni wọ́n ń pè lọ́daràn kí á ní jọ́ ọ̀ràn tí wọ́n tó ń gé orí èèyàn jọ́ daràn grade one. akramakumullah kọ̀tọ́ kọ̀tọ̀nà bí ti wulẹ̀ ó kéré ma ìsìláàmù tún á sọ pé ẹ gbọ́dọ̀ kọ́ mọ́sálásí lórí sáré ìsìláàmù kọ̀ fún wa láti kọ́ lórí sáré sáré ìta ni ọba jẹ́ táwọn máa kọ́ mọ́sálásí lé lórí òun gẹ́gẹ́ bíi ta ni ìsìláàmù dínà kásẹ̀ bọ́ sọ́lọ̀ torí ẹ̀ tí mọ́sálásí kan bá wá wà tí wọ́n kọ́ lórí sàárè sàárè ti ṣáájú wà kó tó di pa kọ́ mọ́sálásí lé lórí òfin ọlọ́run bá sọ pé a gbọ́dọ̀ wù mọ́sálásí yẹn kẹ́ bi tó léwu dé a gbọ́dọ̀ wù mọ́sálásí yẹn ló ti síwájú wà kó tó di pa lọ kú sínú rẹ̀ ọ̀ràn àyàn ni pé ká gbé òkú yẹn kúrò nù rẹ̀ torí mọ́sálásí ló síwájú ẹ̀ ètò bá síwájú ní ọ̀sẹ̀ kù. akramakumullah nínú nǹkan tí islam tún kọ̀ fún wa táwa fi mọ̀ pé islam lọ́nà ọlẹ́ nìkan gbọ́dọ̀ kú o ká máa wá sun àsunhu ká máa pariwo ká máa pé kí gbogbo ara yọ bá wa pè lóhùn àrò torí yín bá wú bóyá náà tiẹ̀ jẹ́ gbọ́ ta ni ọ gbọ́ gbọ́ kíni akramakumullah ìṣesí àwọn káfìrì nù islam kọ̀ fún wa islam ó tún ní ẹ gbọ́dọ̀ ti torí pé kúkú fún yín o ẹ máa wá yasọ yín lọ́rùn islam ó lè gbọ́dọ̀ títorí pé kúkú fún yín o kẹ́ ẹ máa yára yín ní abẹ́fẹ́lẹ́ kẹ́ ẹ máa síra yín lábàrá kẹ́ ẹ máa gbéra yín dálẹ̀ nítorí pé kúkú fún yín kẹ́ ẹ irun orí yín di wúruwúru àbí kẹ́ ẹ lọ fárí kọ́ máa dán pàǹdàrà nítorí pé kúkú fún yín islam lè gbọ́dọ̀ dán o islam lè gbọ́dọ̀ dán o àmọ́ tẹ́ bá kéde lágbájá kú pẹ́yà kẹ́ni tó gbọ́ kó lè bá kópa nínú sọ̀látùl jánásà kò sí nǹkan tó burú ń bẹ àmọ́ kó wá jẹ́ pé a máa wá pariwo ká gbogbo aráyé ká gbogbo ayé orí rédíò orí tẹlifíṣàn a máa tẹ pépà ká obituari obituari obituari ìṣesí àwọn ayé ojú dúdú nu Islam ọ̀farama bóun ni wọ́n máa ń ṣe láyé ojú dúdú wọ́n wù ọjọ́ ọjà ibẹ̀ wà lẹ́nìkan ti lọ sọ́ra rẹ̀ sí òhò táwọn kẹ́tí ẹnìkan bá ti wẹ̀wù dọ́jà tí gbogbo wa sì rí bó ṣe wọjà tí ò wá pẹ́ tí ó dìnnà lọ́ba bẹ̀rẹ̀ sí ní bọ́ sọ kúò lọ́rùn ó sì torí kù ọbọ̀ tọrùn kù ọbọ̀ tìdí kù ah, gbogbo yẹn máa wọ kékeré tẹlẹ kójú má rebi o wọ́n bá sì tiri wọ́n bá tó rí sí sọ̀rọ̀ onílàákàyè wọ́n rí kọfẹ pàkíyèsí wọn lọ sídìí nǹkan kan tó pàtàkì ni àmọ́ ń fẹ́ kó ní kálukú ọtẹtí gbọ́ ló fi fi ìṣèwèrè ló fi fi bẹ̀rẹ̀ yọwọ pariwo lóhùn rárá pé lágbára kú o gbogbo ẹ wá dákẹ́ rọ́rọ́ ìṣesí ayé ojú dúdú nù. No anabi muhammed sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti máa kéde pé èèyàn kú gbarú ọ̀nà báyìí nínú ti islam tó tún ṣe léèwọ̀ fún wa tá a gbọ́dọ̀ jìnnà sí ó là gbọ́dọ̀ jẹ wéèlì a gbọ́dọ̀ fún yàn lówó èlé kó náà ò lè bàjẹ́ a gbọ́dọ̀ ṣiṣẹ́ níbi gbogbo tí wọ́n ti ń fi owó èlé ṣiṣẹ́ ìsìláàmù tún fi yé wa tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ bá gbà ẹ̀yẹn sájẹ̀wó èlé wò ìparun ọba dúkìá yín ìsìn ṣẹlẹ̀ gbogbo wa náà rèé owó èlé gbígbà ó ń kó bórílẹ̀-èdè ẹ i pẹ̀lú nàìjíríà as a country wọ́n ti kọ́ owó èlé tó kọjá sísọ níìsì pàápàá jùlọ pẹ̀lú coronavirus tó ṣẹlẹ̀ yìí ètò owó orílẹ̀-èdè yìí ó dẹnukọlẹ̀ gẹ́gẹ́ bíi tàwọn orílẹ̀-èdè míì gbèsè ti ń wọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ fi tá a yẹ sí ní tí wọ́n tún ti lọ jẹ gbèsè tó ju gbogbo gbèsè tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ lọ. tó bá jẹ́ pé a jẹ gbèsè tá à ní san èlé lórí ẹ̀ kò bá sẹ́pẹ́rẹ́ èlé orí rẹ̀ gan ó tó da orílẹ̀-èdè nù ọlọ́run má da orílẹ̀-èdè wa nù torí ẹ̀ owó èlé islam ń pèlè wọ̀ tó bá wù ọkọ̀ gbọ́ tó bá wù ọkọ̀ gbà tó bá gbọ́ tó bá gbà ìwọ náà lọ dàrú ara rẹ nígbà tẹ́ni kùn ní bọ́ dàrú islam ó tún ní ẹ gbọ́dọ̀ ṣe káràkátà kan o eléyìí tó bá ṣe kó sókùnkùn tewu bá sì ń bẹ̀m̀bẹ̀ gbogbo káràkátà tó bá sókùnkùn tewu bá ń bẹ̀m̀bẹ̀ ọjọ́ òkun islam ọgbà kọ ra ọjà òkun islam ọgbà kọ ta gbogbo ọjà tó bá rà gbogbo ọjà tó bá tà tó bá ti léwu nú islam ló gbọ́dọ̀ ṣe wọ́n ní ra tẹlifíṣàn yìí ẹgbẹ̀rún márùn márùn ni gbogbo tó bá ti wọ ọkọ rà ṣùgbọ́n no testing ọjà òkun ni ẹ o islam ọgbà kọ ra ìwọ tó tà náà ọjà òkun ni ẹ o islam ọgbà kọ ta bẹ́ẹ̀ ẹni tó sọ fún ẹ tó ní mọ́tò òun tó sọnù ẹni tó bá fẹ́ rà kọ́ yọjú ẹ̀yin náà gbọ́ mọ́tò òun tó sọnù ẹni tó bá fẹ́ rà kọ́ yọjú pé ṣé mọ́tò jíìpù yẹn oníbẹ̀ẹ́ ni èló lẹ́tà wọ́n bá ní tó bá ti san five million ẹ ta fún mi three point five ó sì ló ń gbà lọ́ba ń kówó kalẹ̀ ó dájú pọ̀ gọ̀bàjẹ́ nítorí pé wù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táà rí àbá àní rí ẹ rí iná kẹ́ tó máa dà nítorí pé ọjà eléyìí ẹ sọjà òkùnkùn torí pé ọmọ àmẹ́kùn bẹ́ẹ̀ nítorí pé ó ṣeéṣe kárí ó sì ṣeéṣe kámárì ìsìláàmù ní gbogbo ọjà tá a bá ti rà tó bá ti jẹ́ pé ọjà òkùnkùn ni tẹ́wù bá ń bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ rà o ẹ sì gbọ́dọ̀ ta ẹ̀yin tẹ́ ń ta bọ́ sí kọ̀rọ̀kọ̀ yẹ̀ wò ọ̀fẹ́ wa ra ìdí bọ́síkọ̀rọ̀ lódìndín àmọ́ àti màpẹ́tẹ́ yẹn ọba ara bọ́ sí kọ̀rọ̀ yẹn ló di ń dirẹ̀ wọn ò ní tupalẹ̀ fún ọ ọ̀rà nígbà tó ṣe pé ọ̀já àgbà wọn ti dé nígbà tó ọba rà tán tẹ bá lọ já àwọn àgbà ara rẹ̀ tẹ bá tu tó o lè bá ń tọ́ da pàdé tó o tún lè bá ń tí ọ̀dà pàdé so sáà tó ọba mú ni Islam lọ gbọdọ̀ rárú ọjà nítorí pé ọjà òkùnkùn ni ewu tí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí Islam ọgbà ìpè kẹ́ẹ̀ rà islam ò sì gbà kékeré ta ẹ gbogbo rere ní nu eléyìí torí pé islam kò fẹ́ kó dẹni tí ọwọ́ àsorí kọ́ tó máa sunkún pé nǹkan ṣe mí tó ní rẹ́ni bọ́ dárò islam ó tún kọ́ fún wa níbi ká ta ọjà tó ní ẹ̀sán jẹ nínú ẹ má ta àwọn èèyàn jẹ o ẹ má ta àwọn èèyàn jẹ nítorí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn bọ́jà jẹ fẹ́ tàbá ṣe rí gẹ́lẹ́ òun náà ní kẹ́ sọ fáwọn èèyàn ẹ má parọ́ fún wa bí ẹni tó ń ta ẹ̀rúnrún gàrí fún wa ẹ̀rúnrún pákó fún wa ló kọ gàrí ẹ̀rùn kan táwọn ajẹnu so irú rẹ̀ sì pọ̀ ní nàìjà kọ́lọ́ yẹn lẹ́dàá kọ́ sànù wa nínú tí islam tún kọ̀ fún wa tá a fi mọ̀ pé islam lọ́nà ọlọ́ ẹ̀ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ torí pọ́lọ́ ń ṣe jíjẹ ẹ̀jẹ̀ léwu ẹ̀ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ẹ̀yin tẹ́ ń pẹ́ ẹran ta wá ní káwọn èèyàn gbé báfù wa tí wọ́n fi máa gba àwọn ẹ̀jẹ̀ màálù tẹ́ bá ń pa báàbù kan àpò méjì àbọ̀ owó yun haram ni lábẹ́ òfin ọlọ́run nítorí pọ́lọ́wọ́n bá ṣe ká jẹ́jẹ́ léèwọ̀ torí rẹ̀ ká ta ẹ̀jẹ̀ náà kọ́ èèwọ̀ ni. bákan náà ká máa tọ́tí islam tún ṣe léèwọ̀ nítorí pé ọlọ́wọ́n bá ṣe ọtí mímu léèwọ̀ gbogbo ntọ́lọ́wọ́n bá sì ṣe léèwọ̀ owó rẹ̀ náà kọ́ èèwọ̀ ni. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha idha harrama ọlọ́run ẹlẹ́dàá wa tó bá ti lè ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà máa ń jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni èèwọ̀ ni káta èèwọ̀ ni kára gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wa sallam bó ti ṣe fi kọ́ wa kí wàá àwọn nǹkan yìí lásán gbogbo ntí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ti ṣe léèwọ̀ títà rẹ̀ rírà rẹ̀ náà kọ́ Islam ó tún kọ́ fún wa láti jẹ́ ẹni tó ṣe ló kọ pé wọn náà a àmọ́ ọfẹ rà ọkàn fẹ́ fi kó bẹ́ẹ̀ ni tí ọba rà ni bí kákí wọn fẹ́ ta mọ́tò kan ọwọ́ àti rẹ́ni tó fẹ́ rà ó ti rìn súnmọ́ mọ́tò ìwọ ọ̀fẹ́ rà o akóbá ni ni wọ wọn náà wá wọn pé ṣé mọ́tò eléyìí ni ni ẹ ta ó rí i pé kan á ní èmi rà mílíọ̀n bàbá yìí ni ọ̀rọ̀ mílíọ̀nù mẹ́ta kọ́lì yẹn ọ̀rọ̀ mọ́tò tá à ń sọ mílíọ̀nù méje mọ́tò tó yẹ pé wọn bá ta mílíọ̀nù kan àbọ̀ ìwọ tó wá fẹ́ rà lódodo nígbà tó ti rí dírámà tó ṣẹlẹ̀ yìí ẹnìkan ná mílíọ̀nù mẹ́ta bàbá onímọ́tò ní mílíọ̀nù méje ni sọmọ pé wọn náà ní mọ̀gbà tó sọ pé ọ̀dà tẹ bá ta fún mi mílíọ̀nù márùn-ún kúkú rà so wọ́n ti fi nínà ọjà lé wọ́n ti kó bọ̀ ìsìláàmù là ṣe ẹ gbọ́dọ̀ ṣe bákan náà ní ọjà tẹ́fẹ́ tà fún yàn tí àlébù kan bá ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbé ẹ fi hàn tí ó rajà ẹ mà rà tàlébù tàlébù rẹ̀ àbí kó ti torí àlébù yẹn kó pàtì àbí kó ti torí àlébù yẹn sọ pé ẹ̀ bá ní ọjà ẹ̀ ní ọjà ọlọ́jà ń iye tó o bá ta wa ni o sówó kó wọ ọjà rẹ fún tó wù láti bùn ọ ní kankan mẹ́ eléyìí ni ọjà tiẹ̀ bákan Islam ní ọjà tẹ nígan àmọ́ kò tí tẹ̀yìn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ ta pé ká pé ẹ̀yin ní ìsìn yìí báyìí ẹ̀ ń ta bàtà ẹ ti wá ọ̀dà fún bàtà yẹn ẹ ti sanwó rẹ̀ bàtà wa ń bọ̀ ó ti dódò ọba lẹni tí ọ̀rà bá dé ọjà ò tí tẹ̀yìn lọ́wọ́ o anábìlẹ̀ gbọ́dọ̀ ta tó ń ti kó dọ̀ọ̀bà lọ́wọ́ ẹjẹ́ ó dọ́dọ̀ yín náà tọ́ba dọ́dọ̀ yín ìgbà náà lẹ́ tó lè ta ẹ wò fi ọlọ́run ti dáa tó ó lè wà lódò ọba lóòótọ́ kọ́nà kádàrá pé kò ní tẹ̀yìn lọ́wọ́ kọjá pé ibi tí ó sí ó lè wà lódò ọba lóòótọ́ kọjá pé àwọn olè tí ó kó wọn ò tayọ ọbẹ̀ tí wọ́n fi jí lọ ẹjọ́ tẹ̀yìn lọ́wọ́ náà kẹ́ ta òfin ọlọ́run ọba mi bákan náà ìsìláàmù ni. ẹ gbọ́dọ̀ gba ọjà tà mọ́ màá yín lọ́wọ́ ẹ sì gbọ́dọ̀ gba ọjà ná mọ́ màá yín lọ́wọ́ ẹni tó bá fẹ́ ra jẹjọ́ rà ẹni tó fẹ́ tẹ̀jọ́ tà ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ ná ọjà tẹlumi bá ti ná ẹ tí ó kó rẹ̀ kẹ́yìn náà tó ná ti gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi hàn wá wípé Islam ó ń lọ náà á tún tẹ̀síwájú lọ́jọ́ mi aqulu qawli hadha. واستغفر الله العظيم لي ولكم فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú ọdún هجرة كالندا omi ìtún ti bẹ̀rẹ̀ 1442 lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tó kúrò ní Mẹ́kà tó gbé ẹ̀sìn Ọlọ́run ọba sá kúrò láwùjọ ibi tí wọ́n ti jẹ́ orí lọ sí Madina ibi tí wọ́n bá ti gbà láàyè láàrin àwọn ẹrú Ọlọ́run tó ṣe gbogbo ìpalẹ̀ mọ́tò yẹ kéèyàn ní láti tẹ́wọ́ gba Ànábì sallallahu alayhi wa sallam àtàwọn èèyàn rẹ̀ òun náà ni wọ́n ti ṣe kalẹ̀ di Ànábì kó tó ọjọ́ ń bí àná ó ti pé ọdún ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún mẹ́rin àti méjìlélógójì báyìí eléyìí tó bẹ̀rẹ̀ láti àná ọdún hijira tuntun yìí báyìí tí í ṣe kàlẹ́ndà tuntun tó bẹ̀rẹ̀ yìí òun náà ló yẹ ká fi máa ṣírò mélòó lọ́jọ́ orí wa ti jẹ́ báyìí ọmọ ọdún mélòó gan ni wa ó yẹ kó ní kálukú wa kó ṣe àyẹ̀wò fínífíní nineteen nineteen twenty twenty tí kálukú sọ pé wọ́n bí òun kò dáa tó ó yẹ ká mọ̀ fourteen kin ni wọ́n bí wa thirteen kin ni wọ́n bí wa thirteen kin ni wọ́n bí wa ìyẹn ni tí bá ti bí tọ́jú orí rẹ̀ ti lé lógójì thirteen kin nìkan ni wọ́n bí wọ bí àwọn ọmọ nineteen kin nìkan nineteen kin nìkan so ẹni tó bá yẹ kó wọ́n bí. òun tiẹ̀ ọdún rẹ̀ ò tí ì ju méjìlélógójì lọ fourteen kìíní kan ó ká mọ̀ èyí tó túmọ̀ pé púpọ̀ nínú wa iná láti dàgbà ju bá a ṣe ń pera wa lọ ọjọ́ orí wa lé sí ní tàǹtí rò fúnra wa nítorí pé ọdún kàlẹ́ndà Gregorian yẹn January February yẹn òun ọjọ́ rẹ̀ ọ̀pọ̀ ti òṣùpá lọ kàlẹ́ndà tòrùn ọ̀pọ̀ lọ́jọ́ ju kàlẹ́ndà tòṣùpá lọ torí kàlẹ́ndà tòṣùpá bọ́jọ́ rẹ̀ bá pọ̀ kí í ju lọ tó bá dín ajẹmọ́kàndínlọ́gbọ̀n kàlẹ́ndà tòrùn tó jẹ́ gírígóríà ọjọ́ rẹ̀ a máa jẹ́ ọgbọ̀n a sì máa jẹ́ mọ́kànlélọ́gbọ̀n ẹyọ̀kan nínú rẹ̀ òun náà ní máa jẹ́ méjì dín àbí ètò túmọ̀ sí pé ọjọ́ rẹ̀ máa lé sí ọjọ́ kàlẹ́ndà ti òṣùpá torí ẹ̀ ńlẹ́sẹ̀ rí i pé tẹ́ ẹ̀ máa ń wò sí kàlẹ́ndà ti Gregorian àsìkò tí kàlẹ́ndà ti hijira ń tán sí ẹ̀ rí i pé kò sí oṣù kan náà rí láyé láti bí ọdún mẹ́ta síra wọn pẹ̀lú kàlẹ́ndà ti Gregorian lọ́dún yìí nìsín kàlẹ́ndà hijra fourteen forty one ó ní oṣù august omi tún bẹ̀rẹ̀ lóṣù august ẹ̀yẹ́ máa wo dábàá tún fi rọ́dún mẹ́ta míì ẹ̀ rí i pé kò ní jóṣù august má nítorí àdínkù àdínkù àdínkù tó wà nínú àwọn ọjọ́ oṣù kàlẹ́ndà àti hijra ètò túmọ̀ sí pé ńgbà bá kójọ tá bá kójọ kò ní tí ì lọ títí tó ti rí kó tún ti lálékún ọdún kan ìyẹn ni pé tí wọ́n bá pera rẹ lọ́wọ́ gbọ́n ọdún látàrí Gregorian calendar tó ń wò tá bá wo hijiri calendar á rí pọ́ ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n ni ọ ọlọ́run ti bùn ọ lọ́jọ́ tó pọ̀ ju iye tó rò pé ó ti fún ọ lọ ó ti dàgbà ju iye tó ń pera rẹ lọ so eléyìí jẹ́ ti calendar hijira òun náà ló yẹ ká máa fi dágbà fúnra wa gbogbo àdéhùn tá a bá ṣe òun náà ló yẹ ká fi sínú ìsẹ̀mí ayé wa kó má jẹ́ pé wọ́n máa bi wá léèrè pé ẹjọ́ sà kí ni kàlẹ́ndà hijira sọ lónìí ká máa pé ó dìgbà tí mo bá yẹ̀ wò gẹ́gẹ́ bí gbogbo wa ṣe ń ṣe nìyí. wọn ò sì ní bi wá léèrè kí ni kàlẹ́ndà Gregorian sọ àti kóṣù la wà kálukú yóò máa sáná lórí rẹ̀ níbi ìsáná tí ó ti mú jáde lẹ́ẹ̀kan náà ó sì pera rẹ̀ mùsùlùmí ọ̀ wá ka ìsìláàmù kùn débi bí ọ̀pọ̀lọpọ̀ tó ń bá bi wọ́n léèrè àwọn orúkọ àwọn oṣù kàlẹ́ndà ìra ìgan ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ló fẹ́ fi ṣe pé ó pé ńgbà tó wọ́n fẹ́ jẹ mọ́mù tí wọ́n ń ṣèdánwò fún subhanallah àbí tó sì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ akamakumọ́lá á rí i pé hijira yìí tọdún yìí gẹ́gẹ́ bó ti ṣe bẹ̀rẹ̀ tá a kó ní níjọ́ kejì ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀sọ̀ yáàmù àtinúwá nínú oṣù almuharram ìtòrí pé anabi sallallahu alaihi wasallam sọ pé sòyàmù tọlọ́lá jù láyé yìí lẹ́yìn tí ramadan onáìlè tí yẹn bá ṣe ní oṣù táwa yìí oṣù almuharram tonti pé lakọọlẹ wọn ní wọn ọ̀rọ̀ akọọlẹ pa anabi náà ṣe ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yìí pé ọ̀rọ̀ tó sọ ọsà gbàǹtó ṣe torí pé ọ̀rọ̀ tó sọ kárí ẹni tó bá fẹ́ ṣe kó ṣe ọlọ́lá. wàyí o tó o lè ṣe kankan aṣúra àti tasuwa ọwọ àná oṣù yìí tasuwa ọjọ́ kẹsàn oṣù aṣúra ọjọ kẹwàá oṣù eléyìí tá a nàbẹ tọlọlọ fi pèsè ọdún kan rẹ fún yàn tasuwa àtọdún yìí ọjọ́ kẹsàn-án oṣù tó bọ́ sí ọjọ jumọ àti ń nígbà tí aṣúra tí ó bọ́ sí ẹjẹ́ amúra kásì lánìyàn rẹ̀ kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa kó ṣe ní rọrùn fún wa. nínú àṣìṣe eléyìí tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nígbà tó ń bá rí i pé kàlẹ́ndà hijira fẹ́ tán òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọjọ́ tó kẹ́yìn kàlẹ́ndà hijira yẹn wọ́n á láwọn fi ṣàdúrà májú àwọn fi ṣàdúrà májú kó lè bàjẹ́ pé àwọn mú sáà sáà tuntun lọ́dún tuntun gbogbo eléyìí tó ń bẹ nínú nǹkan tí àwọn mùsùlùmí fi ń kọ́sí àwọn kèfèrí wọ́n fi jẹ́ pé ńgbà tí Gregorian calendar bá fẹ́ parí tí January fẹ́ bẹ̀rẹ̀ ẹ rí i pé òrùjọ December tó parí hùn ẹ rí i pé wọ́n fi ṣàìsùn dilẹ̀ mání ẹni tí wọ́n máa fi ṣe wèrè ẹni tí wọ́n máa fi ṣàdúrà ẹni tí wọ́n máa fi fò ẹni tí wọ́n máa fi bẹ́. Islam ò gbà gbogbo eléyìí rubbish and nonsense lásán ni kò sí nínú ẹ̀sìn wa. ike wọn á sọ pé kpari parí kàlẹ́ndà kọ́mọ wa ṣàdúrà àmàjù kí ni nga kàlẹ́ndà ń gan láyà nàbì sallallahu alayhi wa kò sí gbogbo ìdúrà kàlẹ́ndà ẹ̀ sí lójú lójú ayé ànábì wa muhammed wa torí láyé òun ló ronú pé ní nǹkan a fi máa kọ́ déètì tí bá ń ṣẹlẹ̀ gbàtà gbé sọ́tún tán gbé sósì kí la fẹ́ máa lò fún kàlẹ́ndà bẹ́ẹ̀ òun lọ́wọ́ ká lo hijira ànábì wa sallam láti Mákà wá sí Madina ẹ wò gbàtà ànábì tàbí àwọn sọ pé ah, ànábì náà ṣerú ẹ̀ ńbọ ló ti ṣe. torí akramakumullah kò sí lábẹ́ òfin ọlọ́run kí wọ́n á pé a máa ṣe é sèkú fáàrù kàlẹ́ndà ah, ẹ̀ rí i pé kọ́dà tó ń ti padà dálẹ̀ ni tíyẹn bá sì fi ọ́ dáràn ẹ̀rí pé àwọn mùsùlùmí ọ̀kẹ́sìn wọn kún kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé kàlẹ́ndà mi ti bẹ̀rẹ̀ yàtọ̀ sí january february nígbà tí december fẹ́ parí wọ́n tún kéde láwọn mọ́ṣáláṣí pé a ṣe tajud wọ́n ṣe máa pe tajud kí ni jẹ́ tajud tahajud àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n làwọn tà júùdù àtẹ́mọ́jú wọ́n tún lè pé bá yẹ pé ọ̀làrúbá ní december january ọba jẹ́ wọ́n ní à àlàrúbó ń kọ́kọ́rọ́ ni ẹ̀. èwo la alágàdá godo tó ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ní wọ́n mọ̀ pé nǹkan kan ti ẹ̀ ṣẹlẹ̀ àbá àwọn tó ṣe pé àwọn fẹ́ básìkò jẹ́ wọ́n kàn lè lọ sí stadium kí wọ́n ní tọ̀ àwọn fẹ́ fi máàkì ọjọ́ kìíní hijira bàbá lè má múná wàá dùn gbogbo àwọn èèyàn náà wàá dùn àwọn ọmọ sùkúlù àwọn ọmọ ẹlẹ́kẹ́ wọn àmọ́ máàtì wájú rẹ̀ ah irọ́ burúkú irọ́ burúkú a máa tà níbi tódò burúkú bá wà kọlọ́lọ́ ti bẹ̀yìn àní lójú ayé ànábì kan kò sí kàlẹ́ndà kò sí rárá à ń kàn ń fún nítorí pé ìyẹn jẹ́ ẹlẹ́sìn káwọn náà má ní nǹkan kan tí wọ́n fi máa sàmì àbùrọ̀ máa lo tàwọn kèfèrí Kalenda hijira ti wa kọ́ wa túmọ̀ sí pé tó bá ti di jọ́ fún fún wa ń sinmi pé torí wọ́n fún wọn sinmi January na kila la fẹ́ fi ṣe kí la fẹ́ fi ṣe. à ń ṣiṣẹ́ lójoojúmọ́ gan ibi ń pa wá. tó wá ní ká lọ jókòó kalẹ̀ pé ẹ fi máàkì kínní adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ń bì. kò túmọ̀ sí pé ká máa wa ń January náà o kò túmọ̀ sí gbogbo ojoojúmọ́ ni kálukọ́ máa lọ fi ṣẹ́. àkàràmọ̀kùnmọ̀ lọ bẹ́ẹ̀ náà a rí i ẹlòmíì suyam níjọ́ kínní wípé torí mo fẹ́ gbari lọ́dún yìí ok <laughs> ṣe aburú lọ gbà tẹ́lẹ̀ ni ṣé kúkú ṣe aburú lọ ń gbà tẹ́lẹ̀ náà máa dúpẹ́ fọlọ́ inú rẹ̀ náà tún ni inú àwọn àṣìṣe àwọn yóò máa lọ bára wọn o ẹ bá mọ̀ fún bá sẹ̀yìn jì mí o ẹ dẹ́kun mi àwọn bá tún ṣe mí mọ́ o tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀ ń tọ́ ṣé bọ́lọ̀ ń lọ lọ ọ́lá ló fi rí pé kàlẹ́ndà ìjírà kan fẹ́ tán tó bá ti pọ́ láti inú Ramadan náà ńkọ́ ojoojúmọ́ ẹni tẹ́ ẹ bá ṣẹ̀ tẹ́ ẹ ṣàìdá sí dákun foríjì mi yááfẹ́ mi o àyìnbá ló ti ń ṣe bẹ́ẹ̀ sí ọ dákun foríjì mi yááfẹ́ mi o kì í wá sí pé ká wá fi sí ọjọ́ hídírọ́ọ̀bà parí kàlẹ́ndà ká wá pé tọ ẹ foríjì mi o alẹ́ mọ́sọ́dún mi o à eléyìn àdáda alẹ̀ ni wáyé o ẹja wa kẹ́kọ̀ọ́ kan lára kàlẹ́ndà kan tán kàlẹ́ndà mi bẹ̀rẹ̀ wípé àwa náà bá ṣe tánjọ́ kan nù nítorí pé ilé ayé tẹ rí ìké ṣe tẹnìkan àná alánà làwa náà débẹ̀ tí wọ́n kí àwọn bàbá wa kú ewu tí wọ́n kí àwọn ìyá wa kú oríire kọ̀mọ̀sọ́mọdé máa nu wa báyìí àwọn náà máa ti dàgbà ọ̀pọ̀lọpọ̀ ti di bàbá ọ̀pọ̀lọpọ̀ ti di màmá sẹ́ẹ̀ mọ̀ pé à ń sún jojúmọ́ ni wọ́n ń sún wa wọ́n ń sún wa wọ́n ń sún wa mọ́kú wọ́n ní gbogbo ojoojúmọ́ tilẹ̀ rẹ̀ bá ti má kẹ́mọ̀ kí wọ́n ti sun amọ́ sàárè torí pé àná ti di àyọkúrò ó dàbí ìgbà tán sọ pé ó rìn ní ọdún mẹ́wàá ni ẹ mọ̀ kó ojoojúmọ́ tilẹ̀ rẹ̀ bá ti má òun súnmọ́ bí tọ̀ ń lọ nù ọdún mẹ́wàá ni ó kò yóò pè so bẹ́ẹ̀ náà ni àyè sí ọmọ bíi ilé iṣẹ́ la wà ibi tá à ń lọ gangan òun lọ kìyàm kí ni tá à wá ń ṣe é lẹ̀ dé kárí dáadáa níbi tá à ń lọ. eléyìí nìpèníjà eléyìí tó ní agbára ju ti ń bẹ ti tó lórí wa ẹ̀mẹ́jẹ̀ á sún gbàgbéra ẹ̀mẹ́jẹ̀ á máa tanra wa jẹ ẹ̀mẹ́jẹ̀ á máa yọ ayọ̀pọ̀rọ́ lórí sẹ́mọ̀ sẹ́gbẹ́ ni èmi á máa sọ ni sẹ́mọ̀ rọ bàbá rẹ ni màá máa sẹ́gbẹ́ ìyá rẹ. àwa la máa sọ bẹ́ẹ̀ lórí irọ́ àní mọ̀ a sì ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ là ń súnmọ́ sàárè ẹni tọ́lọ́ nítorí ti lọ kò ṣe dá padà mọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti tún àárín wa àtọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa sí ẹ jẹ́ arántí pé àkùnjọ kan ìwọ̀nba ntọ́lọ́ sì sọ pé á lò náà là á lò àní lójú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bò láti wá ṣiṣẹ́ táàfin ní kábàámà ńlá nígbà tá a bá déwájú ọlọ́run ẹlẹ́dàá wa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm àwọn dáadáa tá a bá rí sí ẹjá mójútó ká má bàjẹ́ àwọn àìdá àìdá tá a ti ọ̀pọ̀ ẹjá máa tọrọ àforíjì gbogbo àwọn dáadáa míì ta tún fojú sùn ẹjá níyàwó dá sí i kódà kó ṣe pé àríṣe aláàánú lọ́n torí pé àníyàn ta ni pé inshàlá tàbá ráǹfààní rẹ̀ á sí ọlọ́run tó fún aládàá rẹ̀ ẹjá dín àìdá wa kù ìtọ́ yẹ ni ká sá fún pátápátá gbogbo wa burúkú gbogbo wa pálapàla rádaràda torí pé ọlọ́run sọ pé balil insanu ala nafsihi basira èèyàn tẹ́ ẹ ti ẹ̀ rí yẹn òǹgá ríran síra rẹ̀ ojú rẹ̀ ọ̀fọ́ síra rẹ̀ àmọ́ bíi ń ṣe ọ̀dà oníkálukú wa lọ́mọ ẹja jáwọ́ ńbẹ̀ àwa lè gbára pamọ́ títí ká gbára pamọ́ sọ́lọ̀ ọlọ́run rí wa ẹja tọrọ àforíjìn lónìí kó tó dọ̀la orí pa nìkan ládàra wa rí nínú sàárì wa àwa nìkan ní àkùkùsẹ́ wa nígbà tá a bá dénú sàárì gbogbo àwọn arọ gbogbo àwọn ẹ̀tàn jẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn pàdí rẹ àwọn tiẹ̀ gbogbo àwọn olórí ibú gbogbo tí ń ba tiẹ̀ jẹ́ òní rí wọn mọ́ ó ti di tiẹ̀ nìkan kó tó wá díjẹ nìkan o tètè gbìyànjú láti tún tara rẹ ṣe ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó má bà tiwa jẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó dákun kó ṣe wá lólóríire kọ kó yááfì àwọn wa fún wa ọlọ́run kó dákun kó jẹ́ ká ronú kú àdá kíkó tó dé ọba wa kọ gba àforíjìn wa ká tó kú ọlọ́run wa kọ wa nínú wa wa kọ fún wa ní pé nínú dáadáa eléyìí tá a bóyá hijira kan kàlẹ́ndà rẹ̀ ń bẹ àbómi ti bẹ̀rẹ̀ ó náà ní ká pọ̀ ní mímọ́ àti àsọ̀láàtì fọ́gà wa anabi tiwa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí sísè àsọ̀láàtì fún ọ̀n bẹ nínú dáadáa téèyàn máa ṣe téèyàn máa fi rí dáadáa gbà lọ́dọ̀ lọ pàápàá jùlọ tó bá ti pé àsọ̀láàtì tànàbì fi kọ́ wa gangan náà ló ń ṣe kìí sàdáadáa lẹ̀ fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim. إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الفرد الصمد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها, وض... أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله